ṣàdédé wọn kí ọlọ́run ṣàánú wa káwọn olórí wa a bẹ̀ wọ́n a rọ̀ wọ́n ọlọ́run á wọn ṣe wọn á gúnlẹ̀ sẹ́bùtì ayọ̀ wọn ò ní gúnlẹ̀ sẹ́bùtì òfo ẹ jọ ẹ bá wa rọ gbogbo ẹ̀ epo bẹntiró tí wọ́n ju o. kó ṣàánú fún wa ọ̀rọ̀ yìí ti ẹ̀ fẹ́ sùn wa ọlọ́run máa sọ ṣẹ́ẹ̀dì ṣẹ́ mọ́ wa lọ́wọ́ àmọ́ṣẹ́ ṣe mọ́ ebi sì ń pa wá ebi ń pa wá gidi gan ní pàápàá torí pé tá a bá ra ọjà láti oko tá a bá gbé e délùú Èkó a rí ọjà yẹn tà kọ́lọ́wọ́n ṣàánú wa kó má sọ wá do ní gbèsè àmọ́ ó jáde àwọn mú wọlé kọ́lọ́wọ́n bá a kò rí ẹ̀ ẹ jọ nípa ọ̀rọ̀ ohun tí ó jẹ́ kí ọjà oko wọn jù ó bẹ̀rẹ̀ látòrí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ wọ́n á ní nǹkan táwọn fẹ́ rà fáwọn òṣìṣẹ́ ohun èlò bajaj one million plus wọ́n á sọ yẹn wọ́n á ra oògùn oògùn fíkó oko ṣe é romọ́ oògùn tí wọ́n fi ń tírèsì gbogbo ẹ̀ ló ti wọ́n jù ẹgbẹ̀rún mẹ́jọ ẹgbẹ̀rún mẹ́wàá omi ẹgbẹ̀rún méjìlá gbogbo ẹ̀ ni wọ́n rọ̀ mọ́ra wọn tractor tó bá bá ṣoko oko tá ṣe ní five thousand tẹ́lẹ̀ ó ti di forty five forty thousand lórí gbogbo ẹ̀ náà ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ epo tá a bá tún rajà òun náà tán tá a fẹ́ gbé wá sẹ́kọ̀ọ́ àwọn ọlọ́kọ̀ sọ pé iye kan làwọn á gbé epo tí wọ́n jù tá a bá sọ pé àní gbé wọn á lọ fa mọ́tò wọn so ọjà ó ṣègbè gbogbo ẹ̀ ló jẹ́ kí oúnjẹ ó wọ́n oúnjẹ ò ṣàdédé wọ́n kí ọlọ́run ṣàánú wa káwọn olórí wa a bẹ̀ wọ́n a rọ̀ wọ́n ọ̀rọ̀ wọn ṣe wọ́n á gúnlẹ̀ sẹ́bù tí a yọ̀ wọ́n ní gúnlẹ̀ sẹ́bù tí òfo ẹ jọ ẹ bá wa rọ gbogbo ẹ̀ epo bẹntiró tí wọ́n ju o ó ti wọ́n ju o ti dísù ó ní wá lára ó ní wá lára ó ní wá lára kọ́lá ń kó fà ní wá wá rí o.